Thank you. Segura, maior Àyẹ̀wò àbẹ̀ èsì ń bọ̀ fún Hello, hello, eh, eh. Hello, hello main one main one main one main one main one main one main one main one, main one. sì. Àyè wọ́n sì. Yàwó

Ẹni ìyàn pèríwo ọ̀yà lónìí àsinmi. Lónìí àsinmi ooo. Ẹni ìyàn pèríwo ọ̀yà lónìí àsinmi ooo. Pèríwo ọ̀yà lónìí àsinmi ooo. Pèríwo. Ìbéèrè ń tẹ́lu o, pèríwo ọ̀yà ní mèsì láwẹ̀. Meriwo oya mọ kìkì tí meye rí fún. Ìyá tó lériwo oya ló lébi lọ. Ló lébi lọ o. Ìyá tó lériwo oya ló lébi lọ. Ìyá tó lériwo oya ló lébi lọ. Ìrá mi ọ̀pẹ. Ìrá mi mọ̀nìrègún. Òní ikú pa abiri o, abiri ti kú. Ikú pa abiri, abiri ọ̀run. Ikú pa àkọ́kọ́ omi àgbè ìjò ìdààmú àìwáyé là láì ní kú. Bẹ́ẹ̀ ni gbogbo wa pátá la jọ ń lọ. Ọ̀nà ọ̀run ò jìnnà nítorí ohun tó dùn kọ́ máa jẹ. Ọmọ ẹ̀jẹ̀ òru, ṣé ọ̀dà òun ò jìnnà? Bàbá wa láyíwọ látàndá ọmọ pẹ̀. Alátàndá ọmọ àpọnì rẹ̀gún. Ìbáṣe pé olúgbọ́n o, olúgbọ́n o, ọ̀bákúláyé àbá sọ pé ikú jàre bàbá wa tó bá ṣe pé àwọn rẹ̀ ṣàjèjì ojú ti lálọ ojú ti lálọ mélépo rẹ́gùn ojú omi tó bá ṣe pé àwọn ọ̀bá kú àbá sọ wípé ikú jàre bàbá wa. ìgbà àtìkù ti olùgbọ́n olùgbọ́n olùgbọ́n àgbẹ̀ ọmọ bàjẹ́ òkú ti pa ẹ̀ṣàjèjì ojú ti lálọ ọmọ elépo rẹ́gùn ojú omi kò tí kò àwọn lè pa. ọ̀nà rere níbi tí bàbá lọ. níbi tí bàbá lọ. Ah! ọ̀nà rere níbi tí bàbá lọ. ju fa èmi kọ́ lọ. Àwọn ju fa èmi kọ́ lọ. Ìgbà ìlú ju fa èmi kọ́ lọ. Ìgbà ìlú ju fa èmi kọ́ lọ. Wálé agbẹ́dẹ agbẹ̀dẹ agbẹ̀dẹ gbẹ̀dẹ̀ gbé àjùbà. Ifá amórìsà lọ́ọ̀sẹ̀rẹ̀ mọ̀gbò tí fomi ojú sọ gbèrè ọmọ. Ìgbà tí ó bì ó bí ríran ìlẹ́rìn mi wá ó bẹ́ mi ìyí kí mo rẹ́ra mi obì àṣẹ wá dọwọ́ ẹ̀mí tọ́rọ mi wá. ẹ̀rí náà lẹ̀ ẹ̀rọ mi wá o èmi kí mo rẹ́ra mi àṣẹ wá dọwọ́ ẹ̀mí tọ́rọ mi wá. ìgbèdè ìbàlá fọjọ́. ìgbàlá fọjọ́ nígbòòrò ògbèdè ìbàlá fọjọ́ nígbòòrò. Àwọn láìláì làwọ̀ àtijọ́ ti yí. Ìjọ ti jọ ìyàwó ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ o. Àtìrí àwọn apẹ́rẹ́ mi kò lè bọ̀ ẹ jẹ́. Ìfà afẹ́kù lé àbùfẹ́kù oko. Oṣùṣùṣù ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ọlọ́bàrà. Oṣùṣùṣù ọ̀rẹ́ rẹ̀ odò. Ẹ̀kún tán ẹ̀rí wọn kì í jà àwọn ẹlẹ́kún lójú. Àpò lọ́nà tún pòròpòrò dírábò kété tí lọ ọ̀rẹ́ bá lájà ní máa gbọ̀n. Àwa ara wa ìlànà dárò ara wa. Ìgbà tí kò Kedele bẹ̀rẹ̀ ń dárò bò. Àwa ara wa ilà ń dárò ara wa. Òkú èrò ọ̀fàǹbò ló nílé káàrí. Ìlú nílé káàrí àrò. Èrò pé bàbá ló nílé káàrí àrò. Èrò pé bàbá ló nílé káàrí àrò. Iná òhò. ìpanilára fífọ́ ààbò ọ̀run mi lọ òkè ìkọ̀rí bábá gba ní ìfọ àwùsí wọ́n lọ rèé dèrú rẹ̀ nílò òun àwùsẹ̀ wọ́n lọ ìjẹ̀bú mòrè ògbò kànídà wọ́n yìí ló bí atọ́lá. Ìgúnlẹ̀sẹ̀ ni ló bí àsùnlá. Ìgúnlẹ̀sẹ̀ náà ló bí àsùn mi ní. Ìgúnlẹ̀sẹ̀ ó bí àsùn mi ní fún mi ní fún. Ó bí iyán okòrò ní ọ̀fun mẹ́lẹ́. Ó bí ìdàsí ọkà okòrò ní ọ̀fun màrà o. Ó bí ìta èrìkí ó bí èrìkí ìta gbogbo babaláwo. Ọkọ̀ wọ̀ sílẹ̀ ọ̀nà rẹ̀ fẹ́ olúgbó. Ó bí èrè fún olúgbó. Ọmọ rẹ̀ fẹ́ olú ọ̀sán. Ó bí ẹ̀fọ̀ ọlọ ọrẹ fún ẹ ní sànsán alábẹ ọbí àgbọn ní jàlàjà fún wọn ní sànsán alábẹ. ọkùn àtìlẹ ọlọ rẹ fẹ ojú orí dé ojú ọlọ rẹ fẹ oṣù ojú ìyàwó sànsán oṣù ilé oṣù ni wọn ti ra ìkórìdì ní ẹrú ìkórìdì ẹrú bàbá mi ní. àwọn desídesí ilẹ̀ wúyẹ̀ wí tí mo máa ń gbẹ̀rẹ̀ láwí ti ìlú lágbẹ̀rẹ̀ tí àwọn ìtajáde lọ abẹ lọ́jọ́ ẹranko wọ́n lọ sótù ìfẹ́ rere wọ́n lọ rè kàngbọ́n la ìkẹ́kẹ́ ìkẹ́kẹ́ o wọ́n lọ rè kàngbọ́n la ìlẹ́lẹ́ ìlẹ́lẹ́ wọ́n lọ rè kàngbọ́n la ìgbàgbà ìgbàgbà wọ́n wí èsì wo nígbà fún ọ̀la ní kẹ́kẹ́ yìí kẹ́kẹ́ èsì wo onígbà fún ọ̀la ilélé ilélé èsì wo onígbà fún ọ̀la ìgbàgbà ìgbàgbà o olóhùn erin ọmọ eléyìí réfe ni wọ́n lé erin ọ̀wàràjà ọ̀wàjó erin ọ̀báwa ló ti wù fèyí sọdún rí eré ẹ̀ mọ́mọ́ ìṣẹ́ ẹlẹ́kùn. Thank you. Awiti ìmọ̀láńgàn ẹ̀jọ́ wọn ìbájáre. Ìyá ẹ̀bẹ̀ ọjọ́ ẹranko wọn lọ sókè bẹ̀rẹ̀ rẹ̀. Ọlọ́run kàn bọ̀là ìdájọ́ ìdájọ́ wọn lọ wọ́n lọ rèé kàn fún ọ̀la ilele ilele wọ́n lọ rèé kàn fún ọ̀la ìgbọ̀ngàn ìgbọ̀ngàn ohun èsì kàn fún ọ̀la kàkà yìí kàkà oníkàn fún ọ̀la ilele ilele ìwọ oníkàn fún ọ̀la ìgbọ̀ngàn ìgbọ̀ngàn olóhùn ẹ̀fọn ẹ̀fọn ọmọ àràpá nìdèbè mi olówó àjà àwàjọ ọ̀bá wa ló kù bẹ̀yì sọdúrí ẹ̀fọn ẹ̀ máa ẹ̀ máa ń ṣẹlẹ̀. mo yà á lọ. Christ. ọmọ ìbájáde. Ọmọ ẹranko wọ́n lọ sótù bẹ̀rẹ̀ ni ọ̀pọ̀là gẹ́gẹ́ gẹ́gẹ́ wọ́n lọ rẹ̀ náà pọ̀là ilelelele wọ́n lọ rẹ̀ náà pọ̀là ìgbàgbà ìgbàgbà òwò ìdílé pọ̀là gẹ́gẹ́ gẹ́gẹ́ ìdílé pọ̀là ilelelele náà pọ̀là ìgbàgbà ìgbàgbà òwò olóhùn ẹdun lábìdógbó ni ọmọ wàrà tó wà jọ ọmọ bá lókù fẹ̀yì sọ lórí ẹdun wí ẹdun ní bọ́mọ kékeré bá kọjá àlẹ́ àlẹ́ bẹ́ẹ̀ ni lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ sẹ́ẹ̀bì fún gbogbo ọmọ yíwo lọ́dún ẹ̀ẹ́dẹ́nu abojú kótó kòtò kótó ẹ̀ẹ́dẹ́nu ní ojú òun kótó kòtò kótó ìsọlọ́nu gbogbo ọmọ erí wọn sì rí náà. Está